And of course, you know personally, personally, yes, I love you. No man you understand. No man, no man. Hello, she's my sister. I can love her. Ẹ jọ̀ọ́, ẹ bá wa please. Please, please. apart from the fact, I don't want you to stand up again for now. No, she's not going anywhere for now. Now, apart from the fact that I'm the MC of this event. Water apart from the fact that we are hosting this we decided to do something for you once you understand bros let me pass that thing wey dey by your back abeg me pass am once. Walk, walk, walk, you said walk, walk, walk, walk, walk, walk, walk, walk, walk. No, no, it's no, not no, no, just hold on, just hold on. Just hold on, it's not falling back. Just hold on. Take first. No, oh ó máa gbé jókòó sórí ẹsẹ̀ ni. Oya, Lapa. lápá, pẹ̀lẹ́ my dear. Oh yẹ súnmọ́ ẹyin bí ẹ̀yin ti máa fún one space Uh huh. I'm not unveiling it, Biola. I am not going to unveil it. Hey, Joe. Everyone see you, fi yí bá. Báwùsà. O ti jáde ó jẹ lọ jókòó ìbejì ọ̀rọ̀. I'm not going to unveil this, Diola. Diola, <laughs> I'm not going to unveil this. Are you listening? Diola, I am not unveiling this. So from you personally, Diola, I need seven of your important guests here. Just everybody seven. Are important. Oh, everybody is important. So wait. Jigon is uh, uh, is my friend. Jigon, you are the number one most important person here. Jigon. Oh, Jigon said it's not important. Okay, Jigon, Jigon all right all right Jigan Biola ask you to come forward Money, ní person mo ní person ṣé God ní person ni kó lákòó amúdùú dá please come forward sir one time Jigan is on his way. Buki Bukola there. Where's Bukola please? Bukola. Bukola, please come. I'm not releasing you. You want to attend to somebody? No, don't. Don't stand up. Let someone attend to that person. Let someone attend to that person. Yes. Bukola Adeyo, please come, please, quickly. Jibon is here, one. ẹ jẹ bá ẹ bá clear traffic ọ̀nà yẹn jọ please please please please. Bukola Adeyo, she needs your attention please. Bukola don't go now. Oh, Bukola Adeyo, she needs your attention she needs your attention. What is it? We need money. Eldomirab Eldomirab Owolabi Owolabi uh-huh. Eldomirab Jigan is waiting for you here. Asisi Leucis uh, kini si Leucis Asisi Asisi Eldomirab Owolabi where are you? Desmond Tutu. Desmond Tutu bàbá Ògún ẹ ń gbàdúrà lọ́wọ́ ah. ẹ sà ẹ máa kọ̀ntínú àdúrà yẹn sà. wọ́n ní bàbá ń ṣàlùwàlá lọ́wọ́. ẹ sà ẹ máa kọ̀ntínú àdúrà yẹn sà. Lizzy where are you? Eldomira oya Eldomira bọ́ àbí Lizzy bọ́ àbí ó di mẹ́ta ó di mẹ́ta báyìí. we are going straight to seven seven. seven we just need seven. seven seven. Desmond Tutu. bàbá ń jẹun lọ́wọ́ bàbá ló máa ó ti yí Desmond Tutu oya oya oya Bukky Alpha. where's that She will walk with me will walk with me. ẹ jọ ẹ bá mi sún kúrò mi nítorí Ọlọ́run fresh baby. ẹ bá clear traffic yìí. ẹ jọ ibi ìwà ibi choki ẹ jọ ẹ jọ abeg make nobody pass again for now please for now. Please, for now, nobody should pass here again. Please, for now, just hold on a bit. Hold on. Desmond Tutu, please, please. Let we are waiting for you. On. Let everybody hold on. Mohammed Nasir. Mohammed Nasir. We are waiting for you. One, two, three. Mohammed Nasir. Wait, where Olafin sniper? I see him now. Olafin. Olafin. Oya, oh, oya, come. Olafin is on his way. Wait a minute. Ó kàn lówó ni owó lágbàá ó ti jù mí lọ pẹ̀lú owó ọlọ́fin bọ́ síbí jáde ó sì ń bọ̀ ó ti ń bọ̀. ọlọ́fin sniper is in the building. ọlọ́fin má stress ara ẹ kuban náà yẹn kọ̀ bọ́ọ̀lẹ̀ kò máa lọ́ntì ẹ̀. ó yá yá máa bọ̀ máa bọ̀ lìbí o máa dúró síbẹ̀ yẹn dúró níbẹ̀ dúró níbẹ̀ ọlọ́fin just wait. where is that girl aṣẹ́wó ìdá work with me work with me. ó ti látọ̀ aṣẹ́wó work with me. ó látọ̀ máa partner pẹ̀lú. ṣé ti bẹ́gàs ṣáṣẹ́wó bẹ́gàs àbí ti dìde. ó látọ̀ aṣẹ́wó ti lọ. Okay. Koyi. Ẹ̀gbọ́n wa Adebisi Sodiq and friends please come out. Adebisi Sodiq and friends. Ẹ má wojú ara yín, ẹ má wojú ara yín, ẹ má wojú ara yín. Adebisi Sodiq and friends. Ẹ sà ẹ sà ẹ supporting sà. Adebisi. DJ please stop doing that please. Ọmọ nkọ́jú ṣá, ọmọ nkọ́jú. DJ stop doing that. Ah ọmọ nkọ́jú. Please. How Oti Walibiu. We have one, two, three. Ẹjọ́ ọmọ tó ń ṣe owó yìí dáa. Chill, ẹni sùúrù. Chilli, where's that girl? Ọya bọ̀sẹ̀ bọ̀sẹ̀ the girl, ọlọ́fin orúmọ ẹ̀ ju two million lẹ́kọ̀ọ́ máa lọ fi two million lẹ́kọ̀ọ́ lọ fa kò bẹ́ẹ̀ lọ. Tóyè Tóyè movement movement movement movement movement. Okay so ladies and gentlemen practically I'm not I'm not I'm not gonna unveil this I'm not doing the unveiling definitely you guys will do the unveiling you understand sir let me talk to hair Uncle Kamsa I want to be talking to all the rich people here at the same time yes at the same uh-huh. time at the same time at the same time you understand so sir i'm not stressing myself i'm not stressing myself i called seven people to raise five million tí kíní Akonle. yes even you sef you shock you sure jọla kò kọ ẹ okay jọla wait how much. wọ́n ti fi hàn náà. ló bá tán ó yá kò lè pọ̀ lójú Ah, ah, okay, two, should we do two million? Two million naira. How many million should we do? Two million naira. Two million naira. Two million naira. Are we good? Okay, two million, sir. Two million naira, then we unveil this thing. Bukoda, Expo, Expo. That's a good culture. Two million naira. Two million naira, then we unveil this one time. Two million. Two million. Baba. Let me start from you, sir. You are very close. Two million naira, and we unveil this one time. Yes, sir. In the name of the Father, the Son, and the Holy Spirit. Two million. You are supposed to transfer, sir, but first, you transfer. tell me how much you want to transfer. If it's accepted, I will tell you. No, excuse me, ma'am. The one doing the MC here. Bukola, I am the MC. Bukola, please. Here, go. Please, please. Loss, sit down somewhere. My What's happening? DJ, are you normal? What are you doing, Shoko Shoko? Hold on, please, please, please. You are doing serious business. You are doing Shoko Shoko. Please. Leave. No, no, no. Leave. Leave. Leave. Leave where is oh, all right you can just type it yeah Okay, uh-huh. just type it come on say in negotiation no no no type in negotiation is cool Type in negotiation Hello, friend. yes sir it's not accepted how far. what you are typing is probably accepted just type, just type, let's see. Type, let's see. Me, I accept it. Everything, plus our time, see. Oh yeah, babe, bring account, bring account. Oh yeah, yeah, do am, do am, do am. Uh-huh. Ṣé account ẹ̀yìn no, bá ẹ̀yìn de no worry don't stress yourself. Èsì ọ̀la náà ìgbà díje pé kó fẹ́ dórí bẹ́ẹ̀dì kó rún má kọ́ ó you yẹ one ti wálẹ̀. Ọlọ́fin you. yá type àmà sí alpha. No no no you. don't type how much? Òun náà ni ó type iye ni. Ẹni sùúrù jẹ́ ó type ẹ̀ jẹun o. Bẹ́ẹ̀ sí àmà sí. Ọlọ́fin I know dey take. Ah bàbá mi ò gbàsẹ́ ọlọ́fin ya ọlọ́fin òkèrè ní ayé òjijì abẹ́ ọlọ́fin òkèrè ya ọlọ́fin sniper ọlọ́fin òkèrè ní ayé oyayaya ọlọ́fin ọlọ́fin má ṣe bẹ́ẹ̀ ọlọ́fin òkèrè ní ayé ọlọ́fin àmì ò lè lẹ́bẹ̀ẹ́ o ah. gbàtí òṣèlè bóṣì ọlọ́fin sniper ẹni sòrò náà ẹni sòrò jígan yìí ti já jù wọn lọ jígan ní sòrò jígan ní sòrò jígan ti já jù. listen to me listen to the word of God. kòkó ẹ o you just chill ọlọ́fin just relax just relax I no want that. ọlọ́fin mi bọ̀dà tẹ́sẹ̀ ń dún ẹ̀kọ́ ọlọ́fin kò work sẹ̀ ani owó ọlọ́fin kò work sẹ̀ ẹ̀gbọ́n mo gbọ́. èsì conversation ẹ̀jẹ̀ pẹ̀lú negotiation. Conversation after negotiation. Ogo. No. Desmond Tutu. No. Desmond Tutu. No. Ẹ ẹ sà, ó kàkà ti kàn. Ẹ tí wọ́n nìyẹn. Hundred àkọ́kọ́ ńkọ́. No no no hundred àkọ́kọ́. Ẹ eh, ẹ lè ná jùgbọ́n ní sùúrù. Ẹ ní sùúrù. Oh yeah camera you know wetin man. please off that camera please for now for now off camera for now olofin for now please na na only two seconds o gbọ́dọ̀ disveji ọkùnrin o mọ bọlé ọba jẹ. no say it out i'm proud. Oye, thank you very much. But this is not what I want. What is your God over? What is your What do you want? What do you want? What do you want? Wait, are you thinking I have money? Ó ti you? Oh yeah, wait, so what do you want? Wait, what do you want? GGAD 2021. Ẹ̀wọ̀n ọ̀yà what do what do you want? Tell me. what you want Tell Say what you want. What do you want? Na my sister I love you Money. what do you want? Oh my bẹ́ẹ̀ sàbẹ̀ ọmọ àlọ́ bẹ́ẹ̀ sàbẹ̀. Ìlọ́ọ̀